nígbà tí ọlọ́run tó ti fún wa ní gbogbo ẹ̀yà ara láti kóra wọn papọ̀ fún wa gẹ́gẹ́ bí ẹ̀dá láti ṣe iṣẹ́ wọn lójoojúmọ́ ojú báyìí òun ni ríran etí a gbọ́ràn ìmú a mí ẹnu a sọ̀rọ̀ à ń gbọ́wọ́ sókè à ń gbọ́wọ́ sílẹ̀ ẹsẹ̀ wa òun náà la sì fi ń rìn wá gbàládùúrà bí ẹ ṣe ń jáde lónìí ọjọ́ ajé ẹ ní fi ẹsẹ̀ yín ẹ ní fi rìn wọnú wàhálà ẹ ní fi rìn wọnú ìdààmú lágbára lọ́wọ́ Ọlọ́run tá jẹ là wá kiri ànípàdé ohun tí ó jẹ wá ọwọ́ wa yìí a fi ṣèrèrè lórí ilẹ̀ alààyè àtọ́jú owó àti èrè òun lákò wọlé fún gbogbo ẹ̀yin olókoòwò pátápátá ẹ̀yin oníṣòwò ẹ̀ àtàjèrè ọjà fún gbogbo yín o ojú wa yìí a fi ní rí ibi etí wa ìró ayọ̀ la máa gbọ́ a ní imú wa kò ní gbóòórùn burúkú òórùn rere ni ó máa gbọ́ lọ́fíńdà tó mọ̀ síngì ah bẹ́ẹ̀ ni ó ṣe máa rí fún èmi àtẹ̀yin àdúrà yìí mo fi kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ ire ti tòní ọjọ́ ajé ojúmọ́ ire ti ọjọ́ ajé pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín cultural ambassador ìyá àwọn èwe ẹ̀ pé ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà olùwàfẹ̀yìnkẹ́mi àyàníyàn ọláyínká ló kì í káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ ire tòní ti ọjọ́ ajé wọ́n ní ẹ má sọ pé tobìnrin bá wo nítorí pé ọlọ́run ọba ń gbà tó dá gbogbo ayé tán tó dá gbogbo ẹ̀ tán ó wá wò ó pé ilé ayé yìí ah, kó má ṣì rí rúdurùdu ó wá kun ádámù ọkùnrin àkọ́kọ́ ó kùn lóorun lágbẹ́ẹ̀ ló wá fa obìnrin jáde ló fa egungun ha ẹ̀ ló sì fa obìnrin jáde nígbà tó sì fa obìnrin jáde tán ìgbà yẹn náà gbogbo ayé ló wá ṣẹ̀ṣẹ̀ rojú wọ́n ṣẹ̀ṣẹ̀ ọlọ́run gangan wá ní yes tó ẹ jẹ́ ká wo ipa tí àwọn obìnrin ń kó hmm, nínú ilé nínú ọjà nínú iléeṣẹ́ láàrin ìlú àti ní orílẹ̀-èdè a máa wo ipa wa nínú òṣèlú a máa wo ipa wa nínú ètò ọrọ̀ ajé a máa wo ipa wa nínú ètò okòwò ipa wo tẹ̀ làwọn obìnrin ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè bóò ni wọ́n ṣe rí àwọn obìnrin sí tá bá padà dé mo ní àlejò pàtàkì pàtàkì tí a jọ máa fi ọ̀rọ̀ jẹ omi tó rọrọ̀ tí màá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò